ẹ káàsán àsìkò dédé àsìkò yẹn bákan náà àpò àsìkò ọdún àjíǹde ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sójú wo lẹ́yìn àti sétí gbọ̀nyìn láti ìkànnì BGI TV olúṣọlá oyinlẹ́kan lóní ìròyìn ṣáájú ẹgbọ́n àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà àwọn ìgbìmọ̀ tí ń ṣàkóso ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà ìyàn ìgbìmọ̀ nec wọn yóò bẹ̀rẹ̀ sí ní jókòó ìjókòó àkúrọ̀sọ láti mọ àgbékalẹ̀ bí wọn yóò ṣe àgbékalẹ̀ àwọn ọlọ́pàá tí yóò jẹ́ ti ìpínlẹ̀ gbogbo bí àwọn gómìnà gómìnà náà ṣe ń pinnu àti ṣe ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò mọ̀ sọnù gbó. àwọn olóyè olóyè ní apá Urhobo òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Delta látàrí kábíyèsí kan eléyìí tí wọ́n mú sílẹ̀ nínú ìnáwó sí àwọn èyí tí wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọ ogun kábíyèsí ọba olúwo ti ìwó ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti máa jẹ́ kí àwọn lọ́balọ́ba ládéládé káwọn náà máa náwó nínú pínpín àwọn nǹkan ìrànwọ́ fún àwọn èèyàn jákèjádò orílẹ̀-èdè yìí arábìnrin kan èyí tó jẹ́ afọ́jú tó sì bí àwọn ìbejì òun náà ni wọ́n kọ̀ láti jẹ́ kó kúrò ní ilé ìwòsàn ní ìpínlẹ̀ Èkó látàrí àìrí owó san àwọn ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn ọmọ gbọ̀nfẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní ó ṣeé ṣe kó lọ́wọ́ nínú bí wọ́n ṣe ṣekú pa ìkan nínú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ètò wà ní Màdúgùrí wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìgbìmọ̀ tí ń ṣàkóso ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà Union National Economic Council òní náà ni wọ́n sọ pé wọn yóò bẹ̀rẹ̀ láti gbé ìgbésẹ̀ láàrin oṣù tá a wà nínú rẹ̀ yìí lórí bí àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo bí wọ́n ṣe ń jábọ̀ lórí bí wọ́n ṣe ń pè fún ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ gbogbo èyí ló ń wáyé ní ọjọ́ ajé monde àná lẹ́yìn ìgbà tí àwọn akọ̀ròyìn gbé jáde wípé ó kéré tó àwọn ìjọba ìpínlẹ̀ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ti gbé ìjábọ̀ wá síwájú ìgbìmọ̀ òun náà tí wọ́n sì sọ pé wọ́n ti ṣe ìdásílẹ̀ àwọn àwọn ẹ̀ṣọ́ aláàbò kọ̀ọ̀kan tí wọn yóò máa ṣọ́ àwọn igbó kìjikìji àti lè máa dáàbò bo àwọn àgbẹ̀ pẹ̀lú àti lè máa lé àwọn agbésùmọ̀mí kúrò nínú igbó ẹ̀wẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà lóṣù tó kọjá ló ní ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ náà ni wọ́n ti fẹnu kò láti ṣe ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò máa ṣe ìdáàbòbò àwọn ẹgbẹ́ òkìjìkìjì àti àwọn ẹnu bodè gbogbo èyí ló ń jẹyọ jáde látọwọ́ ẹnu tó jẹ́ olùdámọ̀ ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹn muhammadu idris lẹ́yìn ìgbà tó ń jábọ̀ fún àwọn akọ̀ròyìn ní ìpàdé eléyìí tí wọ́n ṣe ní ọjọ́ kọkànléní ogún oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí àwọn àgbààgbà lóyè lóyè ní ẹ ní akùnbì kan ní ìpínlẹ̀ Delta yíyún ti ewu urúbò òun náà ni wọ́n ti ń pè fún ìdásílẹ̀ kábíyèsí ọba aládé ti ewu kingdom lẹ́yìn ìgbà tí wọ́n mú kábíyèsí ọ̀hún náà nígbà tí wọ́n sọ pé ó ṣeé ṣe kí ó náwó nínú ó ní ó ṣeé ṣe kó náwó nínú ìkọlù eléyìí tó wáyé ní ẹ̀kọ́ òun náà yún kábíyèsí Clement ìkọlù wọ́n ní kábíyèsí ọ̀hún náà ni ó náwó nínú ìkọlù yìí tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ ológun mẹ́tàdínlógún èyí tó ṣẹlẹ̀ ní agbègbè okoma níjọba ìbílẹ̀ ogele ní ìpínlẹ̀ Delta kábíyèsí ọba aláyé náà eléyìí tí wọ́n sọ pé kò lọ́wọ́ nínú rẹ̀ yan okoloba àti okwama ẹ̀yìn náà ni wọ́n sọ pé ó sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí nígbà tí ó jọ̀wọ́ ara rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kéde wípé wọ́n wà lẹ́yìn tó sì jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn ọlọ́pàá láti ìgbà tó ti jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn ọlọ́pàá yìí náà ló ti wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá tí wọ́n sì ní iṣẹ́ ìwádìí ń lọ kábíyèsí ọba aláyélúwà olúwo ti wo ọba abdulrasheed àkànbí lọ́jọ́ ajé monde àná ló ti sọ pé pínpín àwọn oúnjẹ oníwóró èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ wípé àwọn fẹ́ máa pín fún àwọn ènìyàn ló ti rọ ìjọba àpapọ̀ yìí láti lè jẹ́ kí àwọ̀ àwọn lọ́balọ́ba náà kó wà nínú rẹ̀ lọ́nà àti lè jẹ́ kí ó dé ibi tó yẹ kó dé látàrí bí àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe súnmọ́ àwọn tí wọ́n ní nǹkan ọba àkànbí èyí tó ṣe àbẹ̀wò sí agbègbè tó ṣe àbẹ̀wò sí agboolé ọlọ́ba mọ́làsán èyí tó wà ní ìwó òun náà ni ó ń jábọ̀ eléyìí nígbà tí ó ń gbé àwọn àpò ìrẹsì òní kìlógíráàmù márùn-ún àti owó kankan fún àwọn èèyàn eléyìí tí kábíyèsí ọ̀hún náà lérò pé ó kù díẹ̀ káàtó fún un ó ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló ń jẹyọ jáde látàrí ibi owó epo bó ṣe wọ́n gbogbo sí i tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń sọ pé àwọn yóò ṣe ìrànlọ́wọ́ ó ti wá rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí láti fi kún nínú ìpinnu wọn láti lè máa jẹ́ kí àwọn ọba aládé káwọn náà náwó nínú pínpín àwọn nǹkan wọ̀nyí tí wọn yóò sì lè mọ ibi tí yóò dé arábìnrin kan tó jẹ́ ìyá ọmọ ìbejì kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Agnes Ford òun tó tún jẹ́ àbàràpá tí kò jẹ́ ẹni tí kò ní ojú tó bí àwọn ọmọ ìbejì kan òun náà ni ó ti wà láìní olùrànlọ́wọ́ ní ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó látàrí wípé kò lówó san gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tó kọjá náà ni arábìnrin ọ̀hún náà bí àwọn ọmọ ìbejì ẹ̀wẹ̀ kó tó bí àwọn ọmọ ìbejì ọ̀hún náà ni arábìnrin ti ké gbàjarè ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tó kọjá níbi tí ìkan níbi tí ọmọ rẹ̀ kan ọmọ ọdún kan tó ti pòórá ní agbègbè tó ń gbé ní agbègbè àkówọ̀njọ ní ìpínlẹ̀ Èkó arábìnrin ọ̀hún náà ẹni ọdún méjìléníọgbọ̀n òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ náà wípé òun wà nínú yàrá nígbà tí ọmọ rẹ̀ ọkùnrin tó ń bá ẹnìkan tó ń bá ìkan nínú àwọn alábàágbé rẹ̀ ìṣeré pọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Joy ọmọdún mẹ́tàlá tí òun ò sì fi gbọ́ ariwo wọn mọ́ títí dòní lòun tí ì rí ọmọ òun ṣùgbọ́n ẹ̀wẹ̀ nígbà tó ń ṣàlàyé fáwọn akọ̀ròyìn látìgbà tóun ti bímọ àti bíi ọjọ́ mélòó kan sẹ́yìn òun náà ní ilé ìwòsàn ní ìpínlẹ̀ Èkó òun náà kọ̀ láti yọ̀ǹda àwọn lẹ́yìn ìgbà tí wọ́n yóò san owó tó tó one hundred and fifty thousand ṣùgbọ́n tí wọ́n sì rí ẹgbẹ̀rún tó tó àádọ́ni tí wọ́n rí sọ seventy thousand tí wọ́n sì kọ̀ láti tú wọn sílẹ̀ bákan náà ló ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé àwọn tó jẹ́ olùṣàkóso ilé òun náà ti kìlọ̀ fún ọkọ̀ òun láti wá gbé òun kúrò ṣùgbọ́n kí wọ́n sì sọ̀wọ́ òun náà tó sì já sí wípé ní kò pẹ́ kò pẹ́ òun yóò bẹ̀rẹ̀ sinimá sun ilẹ̀ ńlẹ̀. ní ìtẹ̀síwájú ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà èyí tá a mú wa fún yín ní ọ̀sán òní ìyé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ borno ti ní àwọn ti rọ́wọ́ tó àwọn èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó náwó nínú ìpànìyàn èyí tí wọ́n pa ìkan lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga ti fásitì Maiduguri ìyún Kamaru Abdulkadir gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún náà yan Nahum Kenneth tó ṣiṣọ lójú rẹ̀ nígbà tí òun bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ní ọjọ́ ajé Monday ló fìdí ìròyìn náà múlẹ̀ wípé wọ́n pa arákùnrin ọ̀hún náà ní ọjọ́ àìkú Sunday nígbà tí wọ́n pa pẹ̀lú ọ̀bẹ nígbà tí wọ́n gún tí wọ́n sì lo òòlù láti fi gbà ní orí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ọgbẹ́ tó sì wà ní àgbo ara rẹ̀ tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ kenneth nígbà tó ń ṣiṣọ́ lójú ọ̀rọ̀ náà fún àwọn akọ̀ròyìn ló sọ wípé àwọn ọlọ́pàá ni wọ́n ti tú yáyá sí ta láti lè wá èyí tó ṣe okùnfà ikú arákùnrin ọ̀hún náà tí ròyìn sì ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti mú àwọn ọmọ gànfẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe é ṣe kí wọ́n náwó nínú ìpakúpa èyí tí wọ́n pa arákùnrin ọ̀hún ẹ̀yin ará kì í dùn kó pọ̀ sókè báyìí náà ni ọ̀gbẹ̀gbẹ̀ ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò ní jù báyìí lọ fún ti ọ̀sán òní yìí ṣùgbọ́n ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí àti ètò wa lọ́lọ́kọ̀jọ̀kan láti máa kàn sí wa lójú àwọn òpó ìkànnì ìbánidọ́rẹ̀ wa lójú òpó facebook gbàgede ìmọ̀ with alábíà adébáyọ̀ lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two náà la wà níbẹ̀ kí a tún máa lọ ẹ̀já gbọ́ kókó olúre àwọn àjọ tó ń rí sí ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa nàìjíríà wọn yóò bẹ̀rẹ̀ sí ní jókòó ìjókòó àpéròsọ náà ní oṣù táwà nínú rẹ̀ yìí láti lè mọ ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ gbogbo bí àwọn gómìnà gómìnà ṣe ti ń dá àwọn ọlọ́dẹ tí ó ti ń ṣọ́ ogbó láti lè máa dáàbòbò àwọn àgbẹ̀ sílẹ̀ àwọn olóyè olóyè ní apá òròbó ti ń pè fún ìtúsílẹ̀ kábíyèsí eléyìí tí wọ́n ní ó náwó nínú ìkọlù tí wọ́n ṣe sí àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Delta láti tú u sílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ti fi díẹ̀ múlẹ̀ nínú ìròyìn tá a kà òun náà ni kábíyèsí ọba Olúwo ti wò ó sí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti máa rí wípé wọ́n fi ọwọ́ àwọn lọ́balọ́ba sínú pípín àwọn nǹkan fún àwọn tó kù díẹ̀ káàtó fún un arábìnrin afọ́jú kan tó bí ìbejì ní ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ èkó ilé ìwòsàn náà ti kọ̀ láti yọ̀ǹda rẹ̀ látàrí wípé kò lówó san àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ bọ̀nú ti rọ́wọ́ tó àwọn ọmọ gànfẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n ṣekú pa ẹni tó jẹ́ ìkan lára àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ fásitì tó wà ní màdúgùrè ẹ̀yin ara ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ní jù bẹ́ẹ̀ lọ fún ti ọ̀sán òní yìí olúṣọlá òyìnlẹ́kàn ló ti mú ìròyìn ọ̀hún náà wá sójú ìròyìn àti sétí ìgbọ̀nyìn ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá ẹ̀mọ̀ yẹn ṣeun. Audio Jungle.